الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم ثم ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسر فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم, الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته ọpẹ́ ni fọ́nà ọba tó sì wá ní mùsùlùmí àtọrọ àlùkún ìkẹlọ́ àti gẹ̀rẹ̀ fánàbí sallallahu alaihi wasallam ẹni tọ́nà bá láti bá máa jẹ́kẹ̀ fún gbogbo wa rọ́n mọ́sà bá ní sàlékún kí ànàbí o bá ní sàlékún láre ati àwọn aráyé àti sọ̀hábà rẹ̀ jẹ́wàá náà wà nù tọ́kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí o lè fi nǹkan kan gbára rẹ̀ lẹ̀ àfẹ́ńbá pàdé ìwọ lọ́wọ́ ọba pẹ̀lú ọkàn tó mọ́kùn bí ẹbọ má jẹ́ adá nǹkan pọ̀ mọ́ o táyì pàdé rẹ̀ tàbí ọkàn tó mọ́kùn bí wà mọ̀nàfíkì mẹ́sì á mọ̀nàfíkì o wọ́lájà kan oṣù rẹ̀ bákan náà tó ń kálukú fílẹ̀ tá a fi wá gbọ́dọ̀ lọ́wọ́ ọba mẹ́sà àgbani gbọ́jú bá a ṣe ń fẹ́ lọ bákan náà á jẹ́ àmú ọ̀gá wọlájọ kò sọ̀rọ̀ síjọ́ ni rẹ̀ wá halali oní ọ̀dàkùn kan máa kì bọ̀ wá lẹ́nu dákun gbé wa jìnà sí haramu ilé jìnà sí mẹ́sàájì ọ̀rọ̀ fẹ́mi àtẹ̀yìn wọlájọ kò sọ̀rọ̀ ní ìjẹjọ́ a padà sí orí ayé àti Allah subhanahu wa bá ní sọ̀rọ̀ wípé a'udhu billahi minash shaitanir rajim وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله سبحانه وتعالى ọ̀n sọ̀fà níbi sọ̀rọ̀ sálám wípé máa rán àwọn èèyàn rẹ̀ létí máa ṣàlàyé fún wọn nígbà tí Allah subhanahu wa ta'ala pé àmàlẹ́kà kalẹ̀ wípé inni ja'ilun fil ardi khalifa mo fẹ́ fi àrùlé sórílẹ̀ màá dá àwọn àrùlé sórílẹ̀ tí kan bá ti ń lọ ìkọ́ ma wá lẹ́yìn rẹ̀ amàlàíkà yìí wọ́n ń dá lọ́sọ̀tọ́lá lóhùn wípé ataj'alu fiha <clears throat> man yufsidu fiha ṣé ẹni tí ó mọ àwọn tí ó mọ balẹ̀ jẹ́ lọ fẹ́ dá sórí lẹ̀ wàyẹ́sìkú dìmá ìbalẹ̀ jẹ́ gbogbo ran ẹ̀ṣẹ̀ ló ti kónú wọ́n tún wá mọ̀ pé kéèyàn ó pààyàn kéèyàn ó pààyàn lẹ́yìn tí ọ̀tọ̀ sí pípa kẹ́ ẹ lọ rèé pa ẹ̀jẹ̀ halali kí wọ́n lọ rèé ba lọ́wọ́ èèyàn wọ́n mọ̀ pé ara ti máa ń bí Allah subhanahu wa ta'ala nínú púpọ̀ ó ní wọ́n tún wáá dá akọ wàyẹ́sìkò dìímà láti fi lè bá a kan pamọ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí wa nahnu nusabbihu bihamdik kápẹ́tì ìbáàdà ni àwa màláíkà yìí akpákanu afa ni tasbihu bẹ́ẹ̀ sọ̀láàtù ni à ń kírun fún Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala akpákanu àti ẹ̀ ń sáfọ̀ máa rẹ̀ ni wa nuqaddisu lak gbogbo ntọ́jọ́ mọ́ ìyẹpẹrẹ la là ń fọ̀ wọ́n ọba ma kó ń tabi tàbí nùtọ́ hírò àǹfùsà náà lẹ́kì gbogbo bó sì yọnu sí à ń fọ wa máa fún ọlọ́wọ́n ọba láti mi agbé ní títóbi ní títóbi sọ pé a'lamu ma subhanahu wa ta'ala àwọn kan tí ó wà máa jẹyọ láti abẹ́rẹ̀ lẹ́ni ó ní ọ̀rọ̀ àkọ́kọ́ wípé tá a bá wà lùkúrán láti ìbẹ̀rẹ̀ bára suratul fatiha lẹ́yìn suratul fatiha suratul bakọrẹ̀ náà lòkù gbogbo tí a sọ àmì tí ń bá ní sọ́ọ́bọ̀ tí ń bá ní sọ́ọ́bọ̀ láti bismillahir rahmanir rahim alif lam mim tí tó fi dí orí aya ìpé wa idh qala rabbuka lil malaika kèétí sọ̀rọ̀ malaika tẹ̀lẹ̀ àmẹ́ntíjẹ́ malaika. Ah, apá kan wá ní ntọ́ da ní wípé ẹ̀ka ti rí ọ̀rọ̀ màláyíká gan tẹ́lẹ̀ ká mọ̀ pé àwọn gan ni ẹ̀ ń jẹ́ màláyíká tí Allah subhanahu wa ta'ala sókè ni o tó dojú ọ̀rọ̀ kọ bóò làwọn ṣe jẹ́ kí ni sẹ́ ẹ̀ tiẹ̀ ń bọ̀ lọ́run ti dá wọn apá kan ní ìkọ̀kọ́ sọ̀rọ̀ ń pa wọn yìí tí bá ṣe wà ń sọ pé lẹ́yìn ìgbà tọ́lọ́wọ́ bá ń sọ fún wa ní sàṣẹ́ràn ọ̀yá àwọn àfáà fèsì wípé yóò rí bẹ́ẹ̀ nítorí wípé alikalamu alalimalaika kápá fẹ́ máa sọ̀rọ̀ kásìkèjì nípa àwọn malaika la yathbutu bisam'i illa binnaql àti wípé àkàngbọ́ nǹkan pé nǹkan jẹ́ malaika nǹkan jẹ́ malaika ọ̀nà tá a lè gbà mọ́ malaika ó náà ni ọ̀rọ̀ pé ká mọ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn lágbà mọ́ màláíkà yìí òun náà ni àwọn rusul ànàbúwà ìran àwọn ànàbí sí wa ẹnu àwọn ànàbí yìí láti máa ń pé màláíkà ń bẹ o irú ìran wọn rèé o nítorí nítorí ẹ̀dá wọn rèé o àmà láti bẹ̀ ìdá ń kọ́rọ̀ wa kọ́ sọ̀rọ̀ ń pa pé mo dojú ọ̀rọ̀ kọ̀ wa ànàbí nígbà mo fẹ́ dẹ̀rù lé sórílẹ̀ tó sì jẹ́ pé àròlé àkọ́kọ́ òun náà lànàbí túrú àwọn ànábì lásìkò mọ̀ nípa màláíkà torí pé kò rọrùn fún akámọ̀ nípa wọn gẹ́gẹ́ bí àwọn táà jẹ́dà táà ìsì ànábì ọlọ́run subhanahu wa ta'ala kọ́lọ́ wọn kọ́ máa sọ̀rọ̀ nípa àwọn àǹbíyà fún wọn ní alukur'an kó torí pé yọ wà sẹ̀sẹ̀ sàlàyé nípa màláíkà a jẹ́ pé ọ̀rọ̀ tó bala ka yìí mu tó sì ń tó kanu àwọn àfáà ní ó fẹ́ fi rinlẹ̀ fún wa wípé gbogbo ẹ̀dá tí ẹ bá ti gba ìmọ̀ràn tí máa ń sọ wípé àfọpọlọ mi àfọpọlọ mi àṣìṣe rẹ̀ ọ̀pọ̀ ju mímọ̀ ṣe rẹ̀ lọ ọlọ́sọ̀tara kèé ṣe ọba tó nídìí àti gbàmọ̀lọ́dọ̀ ẹnì kankan tí èyí ṣe tó bá fẹ́ ṣe kọ́ máa wá sọ̀rọ̀ fún àmàlẹ́ ìka àtẹnjọ́ ń bẹ ní sámà wípé mo fẹ́ ṣe nǹkan báyìí àṣì àwa lọ́fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ wípé kọ́ ìdá fèrè àwòníyà kọ́ìdà fìràwùníyà rúùlù kanu rúùlù tí tí fìràwùn tó fi rúùlù orí ilẹ̀ nínú sèṣì rẹ̀ o ní kí máa sọ fáwọn èèyàn rẹ̀ pé má urikum illa ma arọ n tí n bá ti rí náà ní ẹpẹ rí ẹnìkan kan yín ọ̀lẹ́nu ń bẹ n tí sọ́dọ̀ náà bá ti sọ́ọ́lù ni kò sí pé kíní kan ó mọ̀nà kankan kankan wà má ahdikum illa sabila rashad bí mo ṣe pé mo ti dọ́lọ́wọ̀n báyìí ọkọ̀ sọ fún mi pé mo ti dọ́lọ́wọ̀n báyìí ń bọ̀ pẹ́ẹ́ ló ti sọ pé lónìí ìgbà musa ti ẹ̀wà adétọ́ lọ́wọ́ bá tòun òkè lọ wà mo tún ti á dọ̀rọ̀ ọ̀bọ òkè kẹwàá máa pẹ́ máa ṣèwádìí pé ọ̀nà wọlé gbàdúrà rọ oríire yín nu ẹ̀sìn máa gbà bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ kò yẹ sílẹ̀kùn mọ̀ràn lẹ̀ ìlọ́fà pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ olórí níbìkan bó ti rí ọmọ kọ́dà kọjẹ́ bíi kọjú ọ́fíìsì ti pé èèyàn ti ń sẹ́mi ojú mẹ́wàá lọ tọ́ba jẹ́ yí pé tọ́ba fẹ́ ṣe nǹkan unchangeable decision ni máa ń tẹ́kì gbogbo gbà irú ẹni bẹ́ẹ̀ wọn è má olórí tó bẹ̀rù ọlọ́run kì í máa sọ no going back abadan ìṣesí ìṣesí kẹfìrí ni ìṣesí firawuna ni ma urikum ila ma arọ wa ma adikum illa sabila rashad alásọ̀rọ̀ wọn sọ fún àwọn màláìkẹ́ ìpé mo fẹ́ dúrà lóṣù nílẹ̀ wọ́n wá ń dáhùn àtẹ́jálù fi man yufsidu fiya wa yasiku dima san tí ó ma balẹ̀ jẹ́ lọ́dà sórílẹ̀ nukutọ hali indal malaikati ilmul ghaib san malaika ni ma kọ̀kọ̀ wọn ò ní ma kọ̀kọ̀ kí ló ti fi wá ń sọ wípé àwọn tí ó ma pààyàn ìlọ́dà sórílẹ̀ ọ̀pọ̀pọ̀ làwọn àfáà sọ láti fi dáhùn sí ìbéèrè àwọn ọ̀rọ̀ kan ń tó jìnnà sódodo ń bẹ àwọn kan ń tó súnmọ́ òdodo apákanú àwọn àfáà ní Allah subhanahu wa ta'ala bó ti jẹ́ pé àwọn philosophers tí wọ́n ti lọ ti lọ wọ́n wáyé máa yá ìpọ̀ láti máa kó àwọn ṣubuhati wá wípé àmàlẹ̀ ikẹ́ ìgan ṣe bí Allah subhanahu wa ta'ala ṣe bọ́ sọ wípé wọn ètà ńlẹ́nu ni ní táwọn rí o wọn ta lẹ́nu ń bí wọn ò sì ta lọ́sọ̀tà lẹ́nu abadan àwọn apá ti ẹ̀sọ́ ni wọ́n pé àná a lè fún àwọn ànàbí lẹ́skíùsì náà pẹ̀lú tí ẹ ń sọ fún wa ká gbà wípé àwọn màláíkà àti èyí ta lẹ́nu nìkan náà màláíkà àti ná nítorí pé ìyà jẹ́ náà wọ́n náà wọn bàjẹ́ wọ́n á sì á fi yàn tó náà ní máa yẹ náà ọwọ́ ara ti ń ta wọ́n gan ó mú wọn dúró lórí wípé ẹ̀yin tẹ̀ ń bẹnu náà yóò ẹ̀ ní bóde kò síbi tẹ́ ẹ̀sà bóde ilé òfin sọ wípé la ya'suna Allah ma amarahum fiya malaikatun ghiladun shidadun la ya'suna Allah ma amarahum wa yaf'aluna ma yu'marun. àwọn màláíkà tẹ̀ ń sọ́nà nìkan ó ń lantẹ́ pé tọ́wọ́n bá ti sọ pé ẹ̀yẹ́ máa ṣe lọ wọ́n máa ṣe lọ ṣùgbọ́n yòókù àmọ́ béèrè béèrè ọ̀rọ̀ ìdínà sódodo torípa sọ̀sọ̀ wípé papọ̀ mbẹ́ kò sì sọ̀rọ̀ ọ̀nà ṣáájú eléyìí wọ́n yẹ fàálù náà mayò mọ̀rún ọlọ́run ọba wọn ti ń bẹ lókè wọ̀nyí wọ́n gbogbo bàlámà lẹ́yìn káyìn ní ẹ̀sẹ̀ kí ni o ní ẹ̀ ń bẹ̀rù rẹ̀ kí ló dé tí ẹ̀rọ sọ pé tó fi lu ọlọ́run ọba ti ń bẹ lókè wọ̀nyí a màlẹ́yìká iná insha Allah rahman a máa máa mú odidi tẹ̀fsíìrù ẹ̀yọ kan a wà sọ̀rọ̀ pé bó bó ti ẹ̀pàdé mẹ́pàdé ẹ̀yọ kan bó òun àmàlẹ́yìká yìí ṣe láti bo ni dárọ́jà àwọn ti bẹ̀rẹ̀ agbé láti orí àwọn hamalatul arushi kò sí kankan mọ́ àwọn tó jẹ́ pé wọ́n gbé ìtí Allah subhanahu wa ta'ala tí wọ́n gbé lọ́wọ́ arúṣù tá a wá ń sọ yìí akbaru wa aadhamu minal kursiyyi ìntẹ́ tóbi ju àga ọlọ́run subhanahu wa ta'ala lọ kìí ṣe kéke kùrùsíyù sẹ bí ìgbà tí arúṣù wa báyìí lápẹrẹ tí kùrùsíyù ọ̀wájú báyìí lọ níbẹ̀ kùrùsíyù iná tá a ní ìtí Allah ó tóbi jọ láì mọ iye ìgbà gbogbo sánmà méjèèje ilẹ̀ méjèèje àti ti ń bẹnu wọn àgọ́ ọlọ́run ọba ìtura tóbi jù wọn lọ wasi'a kursiyyuhu gbọ́dọ̀ làjọ ń kà wasi'a kursiyyuhu as-samawati wal arda subhanahu wa ta'ala àwọn mọ̀lẹ́kà yìí náà ìpele ìpele ìpele ìpele ìpele ni wọ́n ṣùgbọ́n bí yàwó ni rahman àmọ́ gbogbo ni wọ́n dáhùn wípé àtẹ́jáàlù fìyà máa ń yóò fi fìyà. apá kan àwọn àfa sọ wípé ọ̀rọ̀ tí ń sọ jáde padà yìí Allah subhanahu wa ta'ala ó ti sọ nínú Al-Qur'an wípé la yasbikunahu bilqawli wa hum bi amrihi ya'malun ay la yas'alunahu illa ma adina wọ́n yẹ gbáwájú ọlọ́run lápẹ̀rẹ̀ tó mo bá ń dàgbà bọ́ díẹ̀díẹ̀ tí làkàyè kan máa dàgbà yóò pé dáàdì mi kílẹ̀ lẹ́yìn àmọ̀ kí èso bẹ́ẹ̀ fọlọ́n ìntọ́ bá ti sọ ni wọ́n tí ọba ti sọ pé nǹkan báyìí nígbà yọ̀ǹda fún ọ wípé ìní jẹ́ ìlú filẹ̀ arúgbìn kọ̀lífà mo fẹ́ dá àròlé sórílẹ̀ kọ̀lífà ẹni tí wọ́n bá ń pè ní àròlé iṣẹ́ tó fẹ́ máa ṣe ni wípé láàyè kúmù ilà bílí ìsìláhì bẹ́ẹ̀nẹ̀lmútàṣàjìrọ́yìnì wàlmútàkọ́sìmẹ́yìnì walimutana walimutaba yinayin iṣẹ́ tó fẹ́ máa ṣe ni wípé ọ fẹ́ máa ṣe àtúnṣe láàrin èèyàn méjì tí wọ́n gbọ́ra wọn yé àwọn oníkà wàá gbọ́ yé pé ah àwọn tí ó mọ tí ọlọ́mọ sọ fún wa pé àròyé wà lórílẹ̀ iṣẹ́ òrọ̀ fẹ́ máa ṣe ju kọ́ máa ṣàtúnṣe lọ tí ó bá sì sí ìbàjẹ́ kò ní ṣàtúnṣe wọ́n wá ní ah àtẹ́jẹ́ alùfíà bàdà adin adìláhùn fi sọ́àl lẹ́yìn ìgbà tó yọ̀ǹda fún wọn wípé ẹ béèrè ojú kan nìyẹn جاء عن طريق الإمام الضحاك عن ابن عباس رضي الله تعالى عنه وارضاهما ابن عباس wípé قد سكن الأرض الجن قبل بني آدم àwọn kan tí kọ́kọ́ gbé orílẹ̀ rí tó jẹ́ pé àlìjànú ni wọ́n ṣáájú ọmọ nàbí adama fasaku dima afsadu fil ard wọ́n balẹ̀ jẹ́ pọ̀ wọ́n ṣáà ìdá kótó pé àṣọ àtàrà padà wá pé kí ìbílísù kókó àwọn èèyàn lọ kí wọ́n kọ́kọ́ àwọn ogun tiẹ̀ náà láti sánmà ọ̀yà ẹ̀ lọ́ọ́ jágbé mọ́ wọn wọ́n lé ọ̀dànù àmì ìsá sórí òkè àmì ìsá omi afaru ìdọ́dọ̀ abúlẹ́bìnrin abbas kò fẹsẹ̀ múlẹ̀ nítorí pé dọ̀hák kò gbọ́ kò kí lọ́dọ̀ abúlẹ́bìnrin abbas kò gbọ́rọ̀ lọ́dọ̀ rẹ̀ báyìí lámìyá sinmi abúlẹ́bìnrin abbas ṣùgbọ́n ìtàn ìfẹsẹ̀ múlẹ̀ wí pọ́sẹlẹ̀ bó ti ẹ̀jẹ̀ wípé kìí ṣe pọ́sẹlẹ̀ ní sọ́n látọ̀dọ̀ ànábì ṣùgbọ́n tí àwọn tí kankan bá ṣẹlẹ̀ tọ́jọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí tí sàbẹ̀ bá gbé wá bí ọ̀rọ̀ tọ́wọ́ á jẹ́ pé ní tẹ́ pé kọ̀rọ̀rùn fún sàbẹ̀ láti mọ̀ náà ni ilà àǹtọ̀rí kìlì wáhì ó lè jẹ́ wípé ọ̀nà tó gbà gbọ́ ọ̀dọ̀ rẹ̀ sọ̀sán náà ló ti gbọ́ ọwọ́ afẹsẹ̀ múlẹ̀ àǹtọ̀rí kì àfa wa kọ̀tádà la ilaha illallah àti abúlábìnà abúlábìnà as abúlábìnà abúlábìnà as ó ní àti àti kọ́kọ́ gbórílẹ̀ tẹ́lẹ̀ sakanul ard qabla bani adam aljin àti àti kọ́kọ́ gbórílẹ̀ ìtẹ́lẹ̀ àwọn àlìjànnú ni ntí ẹdẹwò ọ̀dá kódà ntí ẹnu lórílẹ̀ kọ́bla kọ́lìkì ádámà wa kọ́dọ̀ òfin ard kọ́bla kọ́lìkì ali alifai sana two thousand years aburú wọn ti á pọ̀jù kò sí àmójúnú kò sí àánú nílẹ̀ ọmọ ṣe kékeré lè ṣe ìfọ̀tí gbogbo bí kan títẹ̀mẹ́lẹ̀ wọ́n sá pípa kótó ní pé àṣọ àwọn aṣọ yìí pé aláwọ̀ ara àwọn èèyàn sí wọn ah sábẹ̀lẹ̀ ọ̀ràn àwọn màláíkà sí wọn nínú rìwáyà lẹ́yìn kìí ṣe pé ìbìlísù nìkan nítorí pé apá kan tí a ń mú rìwáyà alákọ̀ọ́kọ́ ni pé iyún lọ́fà tí ìbìlísù fi ní manzila lókè ní wọ́n fi wá sọ di khazinu samawat kọ́dínétọ̀ gbogbo sama kí ni ṣẹlẹ̀ ń bí kí lẹ́yìn ṣe mẹ́ kí lẹ́yìn ṣe ń bí kí lẹ́yìn ṣe ń bí ṣùgbọ́n rìwáyà tó fẹsẹ̀ múlẹ̀ kò sí bẹ́ẹ̀ pé ṣèyítọ́ eh, eh, ìbìlísù ló líìdì wọn lọ hasan sáwọn ra wọn kan nù màlàíkà wà wọn wa alhaquhum bi jaza'il buhur bí wọn sì lé àdánù nù ọ̀pọ̀lọpọ̀ wọn sá sínú omi tá a bá sì wo àwùjọ náà léni ibi táwọn èèyàn wálé jẹ̀ nù lọ kọ́dà àmà àwọn èèyàn kàtẹ́ pé ibi tẹ́ ń gbà sẹ́sìn wọn bí wọn bá ti rí bí omi bá wà wọn ò ní kọ́bo wọn ò ní kọ́lé ìjọsìn wọn ò ní sẹ́kìnì o wọn ò ní kọ́lé ìjọsìn ìbẹ̀jọba náà pé ìjọba ẹ tẹ̀jẹ́ jẹ́ o abalẹ́ ma wọlé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ odò káàkiri àwa kan bẹ tó jẹ́ wípé ibi tí agbára tí àwa wà nù o àwa náà sì bẹ nù lù o àwa náà wà nù ẹni tó jẹ́ kí ìlú ó kí ni o kí lù ní àlàáfíà o. la hawla wala quwwata illa billah nítorí kíni wọ́n pe ẹlòmíì bàbá kan bẹ lẹ́kọ̀ọ́ lọ́wọ́ báyìí kọ́lọ́njọ́ jáde kọ́mẹ́jù kú sórí ntọ́wà wọn ó ń ṣe prógámù oríṣiríṣi àwọn èèyàn bábá ó pèrè ní kíni o alágbára omi kí lẹ́ẹ̀dì lórí eléyìí ṣùgbọ́n kò gbogbo tí ò ń ṣe yìí á kàn mọ̀ sọ pé mọ̀síbà mọ̀síbà yìí mọ́ kọ́ wá bọ́ sórí skíìn kọ́ ọmọ ẹlẹ́rẹ̀ má nàbí gbogbo àlọ́mbà ló kọjá òun ká mọ̀ pé kẹfìrí ni ó pè à ẹ̀mú nọ́mbà àwọn èèyàn mú nọ́mbà ẹni tó mú nọ́mbà ìgbésí ayé rẹ̀ rè kí ní kan kó bá sáàsórí wọ́n máa pẹ̀lú omi alágbára òkè àmọ́ àwọn kan náà tó yẹ pé ìjọsìn ìtì orí òkè ni wọ́n mọ̀ wálé jẹ̀nù tí ńgbà táwọn èèyàn ń ba nǹkan jẹ́ lórílẹ̀ tí wọ́n wá lé ẹ̀ dànù èyí tó sá orí òkúta sá orí òkúta èyí tó sá nú omi sá lọ nú omi èyí tí ń lọ gbénu gí ń gbénu gí ségbà lọ́wọ́ yẹ kọ́mọ náà bí adama tí wọ́n wò pé kọ́ mo fẹ́ mú lọ́rẹ̀ hasbunallahu wa ni'mal wakil wọ́n mẹ́jẹ̀ ṣẹ́ẹ̀tọ́ ò borí wa o wọ́n lọ́jẹ́ kò sọ̀rọ̀ mẹ́jẹ̀ ṣẹ́ẹ̀tọ́ ò borí wa o eléyìí wá láwọn màláíkà rí wípé àtẹ́jáàlù fi ya man yufsidu fi ya sáà tí ó tún máa balẹ̀ jẹ́ sáà tí ó tún máa balẹ̀ jẹ́ ìlú ó tún dá gẹ́gẹ́ àwọn tá rí tẹ́lẹ̀ ṣáájú tí wọ́n balẹ̀ jẹ́ tí wọ́n para wọn pàkópa gbogbo ohun tí ọ̀dà pátá ìlú ṣe kí ni olókun ọwọ́ wọn Allah subhanahu wa ní hmm, inni a'lamu ma la ta'lamun nukutọ awo àdúró bí díẹ̀ kí ló dé tí ẹ̀rọ sọ̀sọ́ra fi dáwọ̀rọ̀ ìpadà sọ́dọ̀ ọmọlẹ́ka nítorí wípé sálàkù mọ́sálàkà ta'mim nígbà fẹ́ gbé ọ̀rọ̀ wọn kalẹ̀ wọn ò ṣàyàfi sọ́ọ̀dàn tí ó máa pààyàn sórílẹ̀ wọn ò sọ pé sóòtún dá sórílẹ̀ tó jẹ́ pé a lè rí nù wọn tí ó máa pààyàn wọ́n wá kó gu àpapọ̀ tàmíìmù sì rèé tàmíìmù kéèyàn kan lanu gbàù pé tí wọ́n bá ń wá olórí ibú tí ó pè méjì nàìjíríà àwọn ọlọ́pàá nàìjíríà yìí ni gbogbo olórí ibú ni ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ tí ọ̀dá ni ọ̀rọ̀ tí ó kíni o ọ̀rọ̀ tí ọ̀dá ni tẹ́ ẹ bá fẹ́ wà wọ́n ẹni bí ayé ọ̀rọ̀ yìí tí ò sórí kankan lára wọn nílùú yìí àwọn ọ̀ràn báyìí ni kì í sọ̀rọ̀ tó dáa àtàmím kí yọ̀kan máa àmàmà kókó gbọ́n ká wọ́n ah tí ìrẹ́ èèyàn méjì tọ́yọ́ èèyàn pánlú ìtún àwọn doctors irú ọ̀rọ̀ burúkú lélẹ́yìn gbogbo wọn ni gbogbo náà ń pààyàn gbogbo wọn ní ń pààyàn gbogbo wọn ní ń pààyàn. Allah subhanahu wa ta'ala ọ wá ń dọ̀rọ̀ padà fún wọn wípé inni alamala ta'alamu torí pé ẹ ṣe tààmímù yìí àṣàkà gèèṣe gèèṣe bí èṣe wá ṣe yìí ẹ̀ kọ̀kọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam. ara àwọn ẹ̀kọ́ wò la rẹ̀ jama'a ọ̀tako sunna nabi kéèyàn máa sọ pé ìwọ ọba bá ní pa gbogbo wọn kẹfìrí rẹ̀ ànàbí àdúrà bá rí bá ní pa yahudi rẹ̀ bá ní pa ọgbọ́n nàṣọ́rọ́ rẹ̀ láà àtọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn máa ń ṣe pé allahumma yahudi wà mẹ́nà àwọ́dẹ̀hùn ọ̀rọ̀ burúkú ni ọlọ́run báwo bá ní pa gbogbo ẹ̀yẹ̀ wúdí àti ẹ̀nà sọ̀rọ̀ rẹ àti gbogbo ẹni tí ọba bá ń ṣe àti gbogbo ẹni tí ọba kún ọ lọ àwa ń bọ̀ ẹni tí ń gbígbóná yìí jáde ẹ máa wo tí ọmọ ṣẹlẹ̀ o àkọ́kọ́ kò yé bá ń pé òun gbé ànàbí ìsépè ǹtẹ̀ wá ń wí ọ̀yẹ́ amọ́ngbà náà o èyàn ní kọ́lọ̀ ń bò ń pa gbóyè òdí àṣìnà sọ̀rọ̀ rẹ àtẹ́másẹ́ kí ni o abẹ́ńbà ń ṣe àbọ̀bá ràn wọ́n lọ àbọ̀bá sàánú wọn bẹ́ẹ̀ sì ni alákọ̀ọ́kọ́ àwọn tánàbí kọ́kọ́ rán lọ gbó òde mẹ́dínà hàn yẹ̀wúdì náà ni sọ̀láhàhùn àwádàhùn. ẹ máa gbé bí àfihàn ilẹ̀ síbi tẹ́ ń gbé ṣùgbọ́n o tí ogun tógun bá ń bọ̀ tó fẹ́ wọ Mẹ̀dínà tí a bá ń dá nǹkan jọ tá a fi kojú ogun ẹ̀yin náà dá o bákan náà àwọn tí bá sì fẹ́ kógun já Mẹ̀dínà. E, e, e, e, e, e, a gbọ́dọ̀ àṣírí ọ̀gbọ́dọ̀ lọ túnṣe alọ́pẹ́ ẹ̀ràn wọn lọ́wọ́ o torí èmi ni ọlọ́run sàrán bí báyìí mo sì fìdí yín jókòó mo sì mọ̀ pé ẹ̀ta horo ni jẹ̀mọ́ àgbogbo bíi tí kẹfìrí bá wọ̀ tí mùsùlùmí ọba ti lágbára ń bẹ àwọn sọ mùsùlùmí ń dara wọn lágídí tàbí wọn pa wọn ibi mùsùlùmí bá wà wọ̀ bí kẹfìrí bá wà ń bẹ́ńbẹ́ yọ wà fáwọn láyé pé ẹ ebi wọn ètí ìkù sọláhùn ó tún ní ọlọ́run bá ń pa gbogbo kẹfìrí rẹ wàmọ́nà àwọn àwọn àmọ́ sọláhùn àtàbà tó bá bàn sí dáadáa kan pòrí kankan ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Hudaybiyah torí kí wà lọ́mọ ṣẹlẹ̀ fún umma tí mọ́sílá bá ti wà báyìí ànàbí wà áádá ó tún àgbà ànábí o ká tó máa kọ́ ń dá akẹ́ kọ́lẹ̀ yìí o ọ̀yọ̀ Muhammadu ọ̀yọ̀ Rasúlá ìkóńbi okọ̀ rẹ o àfẹ́ rí prọfẹ́tì ń bẹ ànábí ni ẹ̀yọ́ gbogbo ẹnba gba silamu ní maka tọ́sáwá abayé mẹ́dínà ọ̀ máa dá padà sọ́dọ̀ ọ̀tíya gbogbo ẹnba ti wà lọ́dọ̀ ọ̀tíya tẹ́lẹ̀ tó lóun ò ṣe mọ́ ìwọ́ máa filẹ̀ tó bá wá àbí ni kò sí kankan nítorí kíni torí maslaha ó sì tààrọ jaha anabi sallallahu alayhi wa sallam hadiyu rẹ ni hadiyu dáadáa tó dáa jù téèyàn bá wá ní ọlọ́mọ àǹpa bó kẹfìrí ayé rẹ o téèyàn bá wá ní bàbá tàbí ìyá tí èsè mùsùlùmí ń gbé wọn ṣépè ọlọ́run sọ pé wà sọ́ọ́ híbíhù máa ń fi dúníà má ban fi tí ọ̀dà lòlẹ́ ayé ń bì yìí o tí wọ́n bẹ wá tán fèmí àti rẹ̀ àríkì àmọ́ bákan náà lọ́sàn án yọ̀dà fún akáfẹ́ kiri yó lóbìnrin bí wọn bá ń ṣe léyìn náà ń gbéyàwó rẹ̀ ṣépè àbí ògbó ṣépè kí là wá máa wí ìta wá máa wí náà ní tí ìmáàmù Bayhaqi gbá wa min duayi ṣáájú yóò gan ẹ̀jẹ̀ àkọ́kọ́ lọ ti Ànábì sàlámù gan tá a bá fẹ́ sọ̀rọ̀ òdì sí kèfèrí a máa sọ wípé allahumma alayka biman haraba al-muslimina minal yahudi wan nasara gbogbo ẹ̀ ń bá ti gbógun ti mùsùlùmí àtàwọn mùsùlùmí lọ́nà àbòsí nínú yahudi àti nasara ọlọ́run bá ní dojú wọn dé nítorí gbogbo wọn kí wọ́n dojú ogun kọ wá ṣùgbọ́n pa pé ẹ̀sìn yìí ẹ̀sìn òdodo ni ẹ̀sìn tí ò sí àbòsí ń bẹ ni ọlọ́run ọ̀yọ̀ǹda kakó gbogbo wọn papọ̀ torí bó ti jẹ́ pé kèfèrí kúfùrù kò gbowó papọ̀ ṣùgbọ́n níbi èpè àgbọ̀rọ̀ kò gbowó papọ̀ nígbà tó di pé fojú ẹ̀sìn sámìrì ní Uhud tí ẹ̀yọ́ lẹ́yìn anabi máa ń dá akọ àwọn èèyàn mani tí wọ́n sógun kọ́nà ó tó sọ fún pé laysa laka minal amri shay mẹ́gbẹ̀ẹ́ ẹsẹ̀ pé máa o tó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nú àwọn èèyàn padà gbà sílámù padà jẹ́mọ́nà tá a ní tá ẹ̀mí rí ọ̀sà lèbòdì mo ní sákù sọ̀rọ̀ yìí ní tọ̀tún sọ Umar bin Khattab nígbà tí ń ṣe kùnúùtù ẹ̀ kùnúùtù náà àwọn fáwọn sáwọn tani wọn in pe Allahumma alayka bil kafaro alladhina yasudduna an sabilik ọgbọ́dọ̀ yan ọlọ́wọ́n báwo gbogbo kèfèrí tó ló kubi táwọn ẹni rí ọgbà ah, ìwọ́la dẹ́síàn jama'a ǹjẹ́ sọ̀sọ́lá ń yọ̀ǹda fún wa ọlọ́ni fáma ní ìtàdá àlẹ́ikún fẹ́tàdú àlẹ́yìn ló fi jẹ́ pé ìtìdá ìyẹn àni wọ́n gbé mú sí báwa ẹnikẹ́ni tọ́bẹ̀ gbógun ti yìnú wọn ẹ gbógun ti ẹnikẹ́ni tọ́bá gbógun ti wọn náà làá gbèsè pé táfẹ́rẹ́ sọ̀rọ̀ láńlọ́ọ̀ اللهم عليك بمن قاتل المسلمين وحاربهم ظلما وعدوانا من اليهود والنصارى alyahudi wa nasara ọlọ́run bá gbogbo nínú yahudi nasara tí ń gbógun ti àwọn mùsùlùmí ní ti àbùsí méjì wọn nísìmí hada sunnatu rasulullah sallallahu alaihi wasallam sunnatanu sọlá sàlám nínú ìbàdàn tá a wà yìí èmi mo mọ́sálásí kan mọ́sálásí kan sẹ́ tí rọmọdọ́n bá ti dé pásítọ̀ àdúgbò ni máa gbé jẹrẹ́tọ̀ fún wa nígbà tí rọmọdọ́n bá lọ tán ní ó tó gbọ́ pé mo mọ́ ń láì kìkì ní tí wọ́n máa ń kà yẹn mo sì mọ́ mọ́sùn kankan tí wọ́n ń kọ́ lọ́mbì kan ní ìsìn ẹ̀ ń kọ́kọ́ fowó lẹ́mẹ̀kiri yóò ní ó fún thirty five thousand naira tọ́ba jẹ́ pé ń ṣàìdá fún wa lábẹ́nú èpè ó mu o ìyún òpè kékeré ọmọ mu o ṣùgbọ́n tó wáyé pé bí ṣe ń ṣe náà nu nítorí pé àwọn èèyàn kan ń bẹ́nu àwọn mùsùlùmí tó yẹ pé ẹ̀mí wọn ni wípé kò sí ẹ̀sìn téèyàn lè ṣe tọ́lọ́wọ̀n ò ní foríjìn tíwà rẹ̀ bá ti dáa bẹ́ẹ̀ ni bẹ́nu tiẹ̀ náà pẹ̀pẹ́ mùsùlùmí tó bá dàdí ní ẹ̀nínú kì í ṣe mùsùlùmí ooo ká bẹ́ẹ̀ ń sọ. Hmm? kò tí ì yé dára kéye. اللهم صل وسلم àkọ́kọ́ ká dára wa padà síbi kan tẹ̀fsíru tá à ń ṣe yìí káwọn sọ̀rọ̀ kọ́dọ̀ àkùnkọ́ gbà ní ìbàdà nǹkan méjì ló gbọ́dọ̀ máa tẹ̀léra wọn téèyàn ò ọlọ́run àgbọ̀yé àti kíni o àti àgbọ̀tẹ́lì ọ̀tọ̀sílàgbọ̀yé ọ̀tọ̀ ní kíni o àgbọ̀tẹ́lì ṣe tó tún yóò wí àgbọ̀yẹ́sẹ́ abú abú <laughs> abú ní àti gbági akíngbadé àgbọ̀yẹ́sẹ́ àti kíni o wà láìwọ̀n papọ̀ ṣé àmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa wà ń bí lélẹ́yìí kìí ṣe tí pé bóyá à ń fi ń gbéra wa ga o lẹ́fù ìsìláàmù wa mọ̀ tó tiẹ̀ ti gbé pọ́n lójú ẹ̀mẹ́yẹ èèyàn lọ téèyàn fi lè sọ pé mo fi lé fọ́nà ẹ̀ lọ gbọ́rọ̀ ọlọ́run ní tàbí kí n máa sinmi èèyàn mélòó lọ́mọ yìí pé inú fi jẹ́ pé n ta n sọ ń bì pẹ̀lú n ti n sọ ń jọ ni pé wọ́n mọ̀ gbé wá sí káàkiri táwọn èèyàn kan ronú rẹ̀ kankan tíyẹn bá mọ̀rú àǹfààní ti ń bẹ́ẹ̀ mẹ́kẹ́ máa ṣe kékeré àwọn kan n tí wọ́n mọ̀ gbọ́ yẹn ni wípé tí wọ́n bá sá ti ń kírun fọlọ́hún gbogbo nítorí ọmọ ṣe kọ́dà kọ̀ jẹ́ pé òǹgan ní bá wọn bọ ògùn ilé wọn kò sí wàhálà pẹ̀lú ẹ sáàmù wọn mọ́sálásí ẹlòmíì sì gbà wípé ìyẹn bá àmọ́ kírun sáàjì wà rí ọ̀dà tí ó nà ìsìpa kọ́dà ẹlòmíì wo sùsùn jọ pé ah ah mi ò bìlíf àdúrà wọlé lọ́wọ́ àkóóná mi lè gbà ọkàn wà àwọn èèyàn kan tí ń ṣèjọsìn kan tọ́lọ́wọ́n ọ̀fẹ́ jama'a kádàálẹ̀ kátọ̀sà ìgbésí ayé tẹ̀sán gbé salawatullahi wa salamu alayhi ẹnìkan kan gbọ́dọ̀ wà lẹ́yìn rẹ̀ kọ́ wá kàsí wípé ah ànàbí náà ti jẹ́ tuntun bí ntọ́ba sọ̀n wà láìbẹ̀lẹ́ ti bá déédé ẹgbẹ́ tó sàṣọ ni ọlọ́ni wà láyẹ́jìrì mẹ́nà kò ń ṣànà àánú kọ́ọ́mí alá alá tàdílù tí nǹkan bá pẹ̀yìn àti kẹfìrí pọ̀ tẹ́ ẹ bá rí wípé ọmọ ìyá lọ́jẹ̀bi ẹ sọ pé ọjẹ̀bi fún kẹfìrí nítorí ìbínú àwọn èèyàn kan tẹ́ ẹ ti kó sẹ́mi tàbí ìṣesí kan tí ń ṣe tí ọ̀tẹ̀ lọ́rùn ẹ má jì ọkọ̀ dí yín láti sòdodo láti ṣe déédéé tí nǹkan bá ti ṣe láàrin yín ní táwọn fi borí nu ẹ fi ẹlẹ pẹ̀lú tẹ́ǹsẹ̀ ṣe bí ká fi kú ni ẹni tí ń pa àwa lẹ́kún tóun rẹ́rìn ṣe bí tilẹ̀ bá sún lónìí ọjọ́ kan dínú ẹ̀rín tiẹ̀ ná bí kan ṣe dínú tiẹ̀ kún tiẹ̀ ná àjọ lọ díẹ̀ díẹ̀ nu fún àti ń fara ni àwọn ọ̀rẹ́ ọlọ́run pàṣẹ àtàlá ó ju ń tẹ̀mí àti ilé sọ́nà. tá a bá wá lọ sí ìpìlẹ̀ tá a bá lọ ìpìlẹ̀ a sọ̀rọ̀ nípa àwọn kùfàrù o nígbà tágbàrọ̀ bá sí fún mùsùlùmí tá a bá àti yẹ̀wúdí asílù jẹ́ ìpìlẹ̀ ni wípé tí ìjàmbá èdè e láàrin àwọn àtàn méjèèjì ntí sábà máa ṣẹlẹ̀ ní wípé tá a bá ti rẹ̀ ntí ń gbìjọ ọlọ́run àtàsàrà mà ìbẹ̀lẹ̀ tìrí mùsùlùmá ansan wọ Madina ó fi yẹ̀wù dílẹ̀ ó pè ìlú yìí àjọ níní o ibi táyì ń gbé ní. nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni ó mú lu ìtò ẹ gbọ́dọ̀ lọ́ọ̀rẹ́ sọ pé sí ọ̀pápọ̀ kẹ́ ẹ lọ́ọ̀rẹ́ sílẹ̀kùn mọ̀dínà lẹ̀ látọ̀dọ̀ yín kẹ́ ẹ gbàbọ̀dẹ̀ wà núùlé o wọn náà gbọ́ tí wàhálà bá dé tí ó mú ìnáwó lọ tí èèmú fọkànbalẹ̀ bá lù àjọ náà ni o wọn náà gbọ́ ẹ gbọ́dọ̀ ṣàbòsí wa o àwọn oníṣègùn ni àníṣàbòsí fún yín wọ́n náà gbọ́ kó tó di pé wọ́n padà wà jàmbá wọ́n padà sí kí ni o wọ́n padà jàmbá wọ́n jàmbá hada wàlẹ̀ asulu torí ìtìbáàrù kí ọ̀sẹ̀ sálá fáwọn yẹn ń tíyàrí nǹkan bẹ̀rẹ̀ ara tiwọn ń ta ha. ní ìgbẹ̀yìngbẹ̀yìn kò sí ẹ̀sìn kankan téèyàn lè sè tí ó tàn sórí ẹ̀ tí ó wàá lálẹ́ kí a máa ju islam yìí nìkan lọ àì ti sọ̀rọ̀ nípa alul kitabi ní tefsir tọ́fẹ̀ ní tefsir bíi mẹ́ta sí mẹ́rin pé kí ló fà tí wọ́n tó fi ń jẹ́ alul kitabi dì sí ṣé kèfèrí ní ẹ́ àbí wọ́n ṣe kèfèrí a sì sọ pé ìran kùfàrù ni wọ́n lẹ́nu àwọn àkísàmù tí wọ́n fi pín àwọn kùfàrù ṣùgbọ́n wọ́n pín nǹkan kan bẹ lára tiẹ̀ bí náwó ìmọ̀ wọ́n ti ẹ̀ tí ń jẹ́ ní o tọ́jú ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọ̀dẹ̀wọ́ níbi ọ̀rọ̀ wọn ló sọ pé wọ́tọ̀ àmúlẹ̀dínà utul hillul lakum wa ta'amukum hillul lahum. àwọn alùkìtàbí oúnjẹ wọn asélẹ̀tọ̀ fún yín halal ni fún yín ní gbogbo ìtọ́ bá mu bákan náà oúnjẹ ti ti yín náà asékìní o àṣẹlẹ̀tọ̀ fún wọn ọwọ́ apára oúnjẹ lẹ́ẹ̀mejì wàtò amúlẹ̀dínà utul kìtàbà hillun lakum wàtò amukum hillun lahum ó ń pààrọ̀ tọ̀ amú oúnjẹ wọn ẹ̀tọ́ ni fún oúnjẹ tí í náà ni fún wọn kọ̀sọ́ pé wal aks bákan náà nídàkejì náà bákan náà ìwọ́n ń pààrọ̀ oúnjẹ lẹ́ẹ̀mejì nítorí pé ìyún lọ́jọ́ jí àlàálì ní ojú àti kíni o lójú kìíní àti lójú kejì nígbà wá débi obe ọwọ́ ni wàlmù sọ̀nàtù mìíràn lẹ́yìn náà wùtù kìtàbà min qablikum àìwá lè fẹ́ nínú wọn ṣùgbọ́n gbé pé wọn ò lè fẹ́ nù wa kò wá padà wíyùn lẹ́ẹ̀mejì ooo kò clear ibi tá à ń lọ rè kéèyàn máa kó nǹkan papọ̀ ní gbogbo Ìbàdàn kò sẹ́ni ọlọ́run kan bẹ́ẹ̀. olùsílẹ̀ àwọn aráàlọ́ rẹ̀ gbogbo wọn ni ẹnu wọn ti mú jù kò sí ẹ̀rí kankan tó lahọ́nú àwọn ìjẹ̀bú àwọn náà ìjẹ̀bú ìyọ̀rẹ̀kẹ́ lẹ̀nu wọn gbogbo ìjẹ̀bú àwọn yẹn ìntàn pàkíyèsí wá sí ó ní pé tàmíìmù tàmíìmù tàmíìmù kìí ṣe nǹkan tí ó jẹ́ súnà lọ́nà wo wọ́n ní àtẹ́jẹ́ àlùfíà máa ń yúfsìdù fíà sẹ́yìn tí àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ wọ́n ò yọ ẹ̀nìyẹn kẹ́lẹ́ lẹ́m̀bẹ́ àwọn tí wọ́n máa balẹ̀ jẹ́ lọ́fẹ́ sẹ́kí ni o lọ́fẹ́ dá sí orílẹ̀ kí wọ́n àlà wá sọ débi ọ̀rọ̀ dùá anábì sallallahu alayhi wa sallam kò sì ná ṣùgbọ́n tó wà sọ̀hí sọ̀rí à ń sọ̀rọ̀ sàlám tó ti sọ pé ọlọ́wọ́n bá wò bá ń pa gbogbo kẹfìrí ayé rẹ bá ń pa tọ́ba eya ìsọ̀rọ̀ òdì sí wọn yóò ní àwọn tó fara ní mùsùlùmí ń bẹ tọ́ra ní atọ́ sí ègùn ẹni tí ọ̀fara ní akọ̀tọ̀ sí ègùn ooo kò clear هذا الذي جاء من كنوت عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه. wípé ọlọ́run báwo á fa àwọn kẹfìrí ilé ọlọ́ ó ń fara ni àwọn ẹni rẹ tí ń sì ń ojú ọ̀nà rẹ káwọn yóò fi gbọ́yé. àtúntà wa mọ̀ wọ́n bá ń tiẹ̀ ó sì mọ bí ó ṣe pé kí ni o bí ó ṣe pé ló ń kálukú wọn lọ subhanahu wa ta'ala kọ́dà tí èèyàn ń wò rẹ ti pẹ́ ni ibú ni yóò ọlọ́run ọba bá ní mú kẹfìrí ẹ̀ńtọ́ bá fara ni àbí ọlọ́run bá ní kẹfìrí ayé rẹ naam nítorí wípé lára hikima ọlọ́run ọba àti wípé ò ní gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n máa ní tí látàkùnmù sáà ilá aláṣirọ́rì lẹ́kọ́lẹ́kì àwọn táyé ọ̀tàn mọ́ lórí àwọn tí wọ́n sori búùjù ni nùmọ̀rẹ́ abrahamu nítorí pé ayé òun nìtàn tí òfin ní sẹ́kù bì kan mọ́ lórílẹ̀ tí wọ́n ti máa dákọ̀ ọlọ́run kò ní sí wọn ènìyàn kò ní máa ti ń jọ́rọ̀ mọ́ lórílẹ̀ kò sì ní sẹ́ni kọ́ni kan mọ́ lórílẹ̀ tí wọ́n yípo kàbá wọn wò ní ju wọn bá wó kàbá báyìí kò tún sẹ́ni kan tí ó yípo ẹ̀mọ́ wọn ò ní pé kankan mẹ ti ń jẹun gbogbo ti ń jẹsìn pátá yóò tán lólẹ̀ yóò wà sẹ́kù àsìkò tó jẹ́ wípé kò ní í kú ẹnìkan mọ́ lórílẹ̀ tí ó ṣẹ̀tọ́ lọ́wọ́ foríjì àwọn gírò lórí ibú tí wọ́n sáyìn tí wọ́n pa báwọn àwọn alayé ọ̀wà tán lórí wọn ṣáájú gbansin yẹn ni táàtì rihun min kibali yaman aliyan minel harir afẹ́fẹ́ kan wà láti yaman bámi sáà ti fún wa gbogbo ẹ̀ ń bá jẹ́ ni ire tó kù tán lórílẹ̀ ńjọ́ náà kódà àwọn apá kan fàfẹ́ sọ pé ikú tó fẹ́ rọrùn jùnú wọ́n ra máa ń fẹ́fẹ́fẹ́ mú báyìí òǹkàlùkù ó sì máa kú ìní ó fi wá ku àwọn kìkìdó olórí ibú tá a bá wá nígbà tí ó kù kìkìdó olórí ibú èèyàn lè gbé ẹ sépè ṣùgbọ́n tí ó gbé sépè tó jẹ́ ní kò ní í sílẹ̀ mà a jẹ́ pé kò sígbà súnà ọlọ́run ọba pé ẹ fẹnu àmọ́mọ́ gbogbo àwọn èèyàn tí ó sì wà jẹ́ pé ní ni ó wà nù yín ah, kuklya tá a bá fẹ́ ṣépè fẹ́ni tí bá ń fìyà tí bá ń fara ni wà nù kiri yó ọlọ́mùbá ni pan kiri yó lẹ́yà wù àbí ọlọ́mùbá ni gbógun tí ẹ ń bá gbógun tí a nù kiri yó déédéé nù ọlọ́mùbá ni fìtínà ẹ̀ máa ń fìtínà wa nínú àwọn o nínú àwọn yahudi sanabi sọ̀rọ̀ sálàm ni ọ wà gbogbo wọn sí pé tí gbogbo wa sì máa ń tó ṣe ànábì yà nkàlọ́dọ̀ yẹ̀wúrí àbí ọ̀yà nkàlọ́dọ̀ rẹ̀ gíríwù rẹ̀ ọ̀dọ́ta lọ́wà táwọn bíi tó tó fi jáde láyé ó fi dógò sọ̀dọ̀ rẹ̀ salawatullahi wa salamu alayhi ṣùgbọ́n kan wà ń bẹ tí ń dá pọ́blẹ́mù lẹ́nu ìsìn ṣùgbọ́n ni wípé bóòlù ànábì ṣe àmàlà àwọn tí èsẹ̀ ni ọlọ́run ìjí ànàbì àtàwọn tó gbẹ̀kọ̀ lọ́rọ̀ ànàbì wọ́n rí sùúrù gbé àwọn ò rí sùúrù gbé yìí tí ó sì jẹ́ àrí sùúrù gbé àdúrà láàmà ṣe o kí lè rí wa alẹ́ excuse kékeré kan ṣùgbọ́n tó bá ti di bí ọ̀rọ̀ ẹ̀sìn a gbọ́dọ̀ clear rẹ̀ dáadáa àwọn kẹfìrí ó ti máa fi kàṣíá lábẹ́nú lábẹ́nú lábẹ́nú lábẹ́nú ó ti lè máa lọ bí hundred o lábẹ́nú ni o ẹyọ kan tí wọ́n bá wá ṣe é ta sí mùsùlùmí ojú àwọn tí wọ́n ti wá ṣe ojú àwọn tí wọ́n mọ lábẹ́nú lábẹ́nú lábẹ́nú nígbà mùsùlùmí bá wá fẹ́ ọkàn ara tẹ mùsùlùmí mọ́lẹ̀ báyìí nígbà tí mùsùlùmí bá wá fẹ́ rìtàlẹ́tì ló ọwọ́ akú mùsùlùmí tí ó lè ṣe sùúrù tó wà pé ah! àwọn èèyàn mọ́rí gbogbo lábẹ́nú lábẹ́nú jẹ́mi náà tẹ̀ mọ́lẹ̀ tí ò ní fọ́ létí tó bá wá fọ́ létí àwọn èèyàn máa wá pé ah, ah ẹ̀sìn burúkú lẹ́sìn èèyàn tí ọmọ lè sì fọ́ létí ó wá ní à ah, ṣé ẹ̀mọ́ gbọ́dọ̀ ti ṣe tẹ̀mí láti ẹjọ́ yìí ó ṣe báyìí ó ṣe báyìí sọ́wọ́ àṣejú tí a ò èyí táwàrí ilẹ̀ àdàjọ́lé ẹgbẹ́ ṣe sọ́rọ̀ ló kọ́ bú na'am sunnatu sàṣàlá mọ́tò sàṣàlá àádẹ́lú manahij ojú ọ̀nà ànàbí olójú ọ̀nà dédé salawatullahi wa salamu alayhi àwọn tí wọ́n yọ lẹ́yìn tánàbí tún padà ń dákọ tí ń dákọ tí ń dákọ alásùtàrà wa tó ṣe látòkè sẹ́mà wípé laysa laka minal amri shay ọ̀rọ̀ pé ẹnìkó sórí ibú ẹnìkó sórí ire kò sí lọ́wọ́ rẹ lọ́ọ́ sàlàyé oríire àtòrí ibú fún ẹ ní tiẹ̀ kí ni wọ́n alálàyé àrísídìí fa anil hadi ilé sàwà ìsẹ̀bí ẹni wọ́n fẹ́ fi mọ̀nà èmi ní sẹ́kíní o èmi ní fi kíní o èmi ní fi mọ̀nà jàmáà tá a bá ti kú olórí mọ́ni ajú yìí bí idnillahi ta'ala wàlẹ́ àwọn aláborí nítorí kíni torí àdéhùn ọlọ́bàṣọ àtàlà ànábì ìsàsà ń sọ fún mọ̀ádùgbà tí ń lọ yamani wípé lílọ lọ ń lọ yìí o in tó fi kọ́kọ́ bẹ̀rẹ̀ láìláìláì ní o tó ń bá dúró tán wọ́n máa sọ̀rọ̀ ọ̀run fún wa o tó bá ti yá zaka wọ́n máa sọ fún wa pé wọ́n máa gbàlódò olówó wọn wọ́n máa fún ṣùgbọ́n o

tí wọ́n wà tọ́ wà lọ tẹ́ tí wọ́n dorúkọ tí wọ́n máa sunkún wà tẹ́kì ìdáwàtàlì mọ̀dúlùm tó tún jẹ́ pé bíi tọ́lọ́m tún ni tó bẹ̀rù èpè tàbí ọ̀rọ̀ òdì tó lè wà látẹnu ẹni tí wọ́n bá ṣàbòsí sí fa innahu laysa baynaha wa bayna lọ hijab torí pé fírètì ń bọ́lọ̀ dọ́là sọ̀tàlá ni àwọn àfáàní kí ni túmọ̀ laysa baynaha wa bayna lọ hijab dáwàtàlì mọ̀dúlùm wọ́n ní túmọ̀ ẹ̀ ni wípé laysa bayna bayna lọ hijab ìtumọ̀ ẹ̀ wípé ala ayi ṣe nkánà mùsùlùmí lọ́jẹ́ ni o kẹfìrí lọ́jẹ́ ni o téèyàn bá tiẹ̀ sàbòsì sí yàn ẹn téèyàn sàbòsì sí yàn gbogbo tí bá ti ń wí ọlọ́run wọn gbọ́ níta yẹn bí o kò ìtumọ̀ hijabu ni wípé ẹ̀mí pé ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ àfàná ńlọ́jà bọ́lọ́dọ̀ ọlọ́run nígbà tó ń lọ́wọ́ àjẹ́ ni ọlọ́run no kódà kọjẹ́ ìmáàmù tí ń kírun fáwọn yẹn ní haram lákọ̀dárọ̀ lọ ọlọ́run ní jẹ́ kírun ọ̀sẹ̀ lẹ̀ ń lọ ṣe àbòsí kiri yóò tàbí yẹ̀wù dí alọ́sọ̀rọ̀ tààlà ṣe kí ni ó ní tí bá ń ṣépè lé ìmáàmù lórí òun ò ní dúró lẹ́yìn ìmáàmù tó bá wá jẹ́ pé ẹni tó ní wá tó ipa nídìí násìrù rẹ̀ ò ní sọ báwọn àṣẹ káwọ̀ sámásábòsì awakọ́lẹ̀ níbi ànábì ìwé ìṣẹ́ níbi awakọ́ ni kí ni o awakọ́lẹ̀ níbi ànábì ìwé ẹni rẹ ni gbogbo ẹ̀ ń wá dúndùn wípé kò sí àwọn tí ń ṣe tọ́lọ́tà bí ò ní rí mú mi lọ́nà àbòsí allahumma alayka bihim allahumma alayka bihim ìbéèrè ọba tó dé. kí ló ń kọ rẹ̀ wá ń kọ́ Khobab àbí Khubayb ibn Adi táwọn kèfèrí mú wọn so mẹ́lẹ̀ so títí wọn làwọn lọ rí ó ní ẹjẹ́ yẹn náà fi làrákà méjì níjọ́ náà lọ́wọ́ wá ní a fi ọ́lẹ̀ o tọ́ bá lè ṣe nǹkan kan tọ́ bá lè bẹ́ lọ́hùn pé kọjá pànàbí ni ọ wà nípò tọ́ wà yìí tí wọ́n kò sẹ́kẹsẹ̀kì lọ́wọ́ tó bá dọ̀la tí wọ́n kò sí lẹ́sẹ̀ tí wọ́n máa wọ káàkiri tọ́ mi kí ọmọ tutọ́ sí la tábìlàgbọ́ ọmọ tutọ́ sí la tọ́ bá ti sọ̀pọ̀ yọnu sí ẹbẹ̀ àlè fi ọ́lẹ̀ ó ní ọlọ́run ní jẹ́ wọ́n rẹ̀ létí kan wọ́n fi sọ́ọ́ àyẹ̀sùrù kan yẹ kúnà muhammadu makanaka hàdá sọ ti ọlọ́run kọjá pé tí ànábì làágì báyìí ọlọ́run ò ní jẹ́ àti ẹ̀mọ́ tó ti ẹ̀gbẹ́ fún yín jẹ wọ́n tó rántí mi wọ́n wá ń pa díẹ̀ díẹ̀ ọ wá ń ṣépè wípé allahumma ahsihim adada ọlọ́run ọba òǹkà gbogbo wọn pátá ó ti mọ̀ wọ́n o wàkùtùlùhùn bàdàdà. bá ń pọ́n pàkúpa wàlà tubqi minhum ahada má ṣe kankan kù nù wọn o ń sọ pé nù wọn o inú wọn o ìjọdá kọ ti bẹ́ẹ̀ nígbà tí ròyìn dọ́rọ̀ fi stamp ọ̀run intel ti ń ṣẹlẹ̀ ẹ̀bọ̀n náà ni intel kí ni o ní ti ṣẹlẹ̀ bọ́ náà nu ní ti ṣẹlẹ̀ bọ́ nu ní ti ṣẹlẹ̀ bọ́ ni ní ti ṣẹlẹ̀ bọ́ yọ́ọ̀ máa tẹ̀lé yọ́ọ̀ máa tẹ̀lé yọ́ọ̀ máa tẹ̀lé nsọ ni. tá a bá wá fẹ́ dàálẹ̀ tá a fẹ́ dàálẹ̀ tá a fẹ́ tọ̀sà àti ti wà ibẹ̀ ni àkọ́kọ́ ìfọ̀kànbalẹ̀ tí máa kú láàrin àwọn méjèèjì ibi tí kí àbòsí bá ti wà àbòsí kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ìròyìn kéèyàn máa sọ nǹkan tí ó ṣẹlẹ̀ bá a ṣe wà náà lu ìṣì ní ṣẹ̀rí àtọ́lọ́sọ̀ àtàlá tá a jọ ń gbé báyìí tí èèyàn bá ṣèèsì tó ṣèèsì tó fọkọ̀ pa kiri yó tí ọ̀bà rówó rẹ̀ rú tí ọ̀bọ̀kúnrọ̀ rú rẹ̀ yọ gbàwé oṣù mẹ́fà o yọ gbàwé oṣù méjì o. láfi tánà nítorí kíni nítorí wípé àsínú àsínú àmọ́ jagun àmọ́ bára wa jagun ìpìlẹ̀ nu ẹ ń bá wá da ìpìlẹ̀ yẹn rú tó bá ti jẹ́ pé kọ̀sàbóṣì lọ́dọ̀ títí wa wàlẹ́ àwọn aláàbùrí bí idnillahi al-wahid al-qahhar jama'a tá a bá sì ń pariwo lọ́tún tá a ń pariwo lọ́sì ìyàtọ̀ ń bẹ láàrin àwa tá à ń sọ wípé ọlọ́run wíbà náà bí wíbáyìí àti àwọn ẹ̀kẹ́ tí pé wọ́n wà áfítà nkẹ́kẹ́ junú wọn lọ àtàbẹ́ wọn ní tó bá lè rí ọ̀dàrú kọ́ dàrú àwa ni wọ́n ti yàn pọ̀ rẹ̀rẹ̀rẹ̀ ala kulli hal arúsà sálàm kìí ṣe tààmímù bó ṣe pé àlọ́sọ̀tà náà wá padà ń sọ fún àwọn ẹ̀ka wípé ẹ̀yin ń sọ fẹ́mi wípé ṣé ń dá wọn tí wọ́n máa dalẹ̀ rú sórílẹ̀ tí wọ́n máa pààyàn inni a'lamu ma la ta'lamun ntẹ́ẹ̀mọ̀ ìmímà nítorí ẹ̀ lọ́fà nínú ṣẹ̀ríà tí wọ́n bá níṣẹ́ gbọ́lọ́ngbọ́ àyìnbá pé agbọ́lọ́ngbọ́ mọ̀ gbọ́lọ́ngbọ́ ni wò wí bẹ́ẹ̀ ṣe ẹ̀ pọ̀tù inna alhamdulillah nahmadu wa nasta'inu wa nashhadu àyìnbá sọ pé wa nashhadu kì í ṣe ọ yàtọ̀ sí súnú sí ọlọ́ aṣíádù ló wí àìsí tàmí mọ̀ mẹ́ pé mo sì gbà lódodo wípé gbogbo wa ìpátá ilé àdàkàmọ́lọ̀ ní lẹ́nu ẹ̀ séèyàn lórí gbé torí pé kí ló sì fà kèsì pé a nífẹ̀ẹ́ ara wa kọ̀kọ́ ti wà nú ẹ̀ kí ló wà nú rẹ o kọ̀kọ̀ kọ̀kọ́ ti wà ń bẹ́ aláwọn sọ pé ìní àlámù máa là ẹ̀yìn ń sọ ní ìsìn ní tí ogun alóòfin lè jọ máa sọ pé náà ṣáàdùn wípé ẹ̀yin ni ẹ̀ǹjọ́sìn ìfẹ́mi ọlọ́run ọba ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí inni a'lamu ma la ta'lamun ṣe é wá gbà wípé ẹni tí ó wà dórí ibú ju àti mo fẹ́ dá lọ ìgbà inú yín lọ́wọ́ ẹ̀ sì mà ọlọ́sìn padà wàá fàjáde àbẹ́nìkan bẹ́ẹ̀ náà rẹ̀ abẹ́rẹ́ tó dórí ibú tó iblis àkóbá ńbẹ́ńbi tamim, àkóbá ṣe kíni o ńbẹ́ńbi tàmímù kéèyàn máa kó nǹkan papọ̀ kéèyàn máa yọ nǹkan kan lẹ̀ ìpè gbogbo ọlọ́pàá pátá tí bẹ Nàìjíríà wọn ì sèèyàn rí ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀. ọ̀rọ̀ burúkú ni kò sí ẹni ọlọ́run kankan nínú àkiri yó tó bẹ̀rù ọlọ́run ó lè má ní kankan ní kìámá o ǹjẹ́ ẹjẹ́ mẹ́rin pé dọ́bùdọ̀bù ń bẹ́ nu wọn tí èmu tí kìí ṣe zina kọ́dà ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàsọ pé ọkà mọ́mọ́ra lásán náà ni tí ọba ti sí Islam ń bẹ ọkà fìyà ọ̀nà méjì jẹrẹ àìtòrí náà mí náà tó tó dúró ń dúró wípé in tó jẹ́ kó wọn máa ṣe ogbon tí ọ̀dà ni pé èyàn lè dọ́mọ bá ń kọ́ mọ́ lọ́jọ́ òótọ́ mọ́ èyàn ó sì máa ń tẹ̀yàn jíyà lé lórí tọ́ bá tiẹ̀ lọ́jọ́ òótọ́. bí àwọn bá débẹ̀ téèyàn bá bá yà ń tóòtọ́ téèyàn sì ti ṣe sílẹ̀ sílẹ̀ èyàn wà ọtí ẹ̀ tó bẹ́ẹ̀ náà mo máa tí mo fẹ́ jíyà lé lórí mo ti mo ti mo ti mo ti mo ti jáde jáde jáde bí àwọn bá lọ dọ́hùn jẹ́ ìwúlẹ̀ dàrú tí ń bá lọ jìyà lọ́run tó bá lọ ọjọ́ òótọ́ padà sẹ́yìn pẹ̀lú èèyàn káfíru ni káfíru ni lórí ọ̀rọ̀ àlìkìyàmẹ́ ọ̀nà mẹ́ta lọ́lọ́sọ̀tà ló fi fi rẹ̀ ló fi búra tó fún kọ́ra ìbúra nínú àlùkùrá ni kúl ìwà rọ́bì ó tún fi rẹ̀ náà nù sọ́rọ́tù sábàyìí وقال قبل لا تأتينا الساعة قل بلى وربي أقبل سؤالنا سورة تغاب زعم الذين كفروا ألا يبعثوا قل بلى وربي eléyìí ò dúró lẹ́gbẹ̀ẹ́ kan jẹ̀mọ́ àtòrí ọlọ́run ntí àbàgbọ́ inú ntí mọ̀ ń sọ ayé àti nàwọ́ bọ́ọ̀ kọ́ àkí máa sọ lọ báyìí tó yẹ pé kò clear tó ayé àti nàwọ́ ń bẹ o bákan náà káfíkún gbogbo ẹtí wa máa sọ wípé wà amruka bayna likafi wà nùn kọlọ̀rì túbà o àṣẹ ìwọ ọlọ́run ọba láàrin káàfù àti nùnù lọ́wà ẹ mọ̀ wí bẹ́ẹ̀ mọ́ o gbogbo ẹtí à ń hun orin lórí nǹkan báyẹn kí wọ́n lọ rèé kí wọ́n lọ rèé túbà o níta máa sọ ni wípé wà amruka ba'da likafi wà nùnì wà amruka ba'da likafi bó ti ẹ̀jẹ̀ kọ́rọ̀ mọ́sálà ilé àwọn ń ké olólè agbára àwọn ọlọ́run ọba pé máa jẹ́ láàrin káàfù àti núnù lọ́wọ́ nǹkan o káàfù núnù tí nǹkan bá ti wà láàrin méjèèjì kò jẹ́ nǹkan kan o káàfù wà lọ́tọ̀ núnù wà lọ́tọ̀ ni o ṣùgbọ́n wà amúrúkà báàdàlì káàfù wà núnì máa jẹ́ bẹ́ẹ̀ rẹ lẹ́yìn káàfù àti núnù náà ni tó ń dúró lórí kún fayakun yóò sì máa jẹ́ bẹ́ẹ̀. àwa padà anabi sallallahu alayhi wa sallam àwọn màláíkà yìí wọ́n sáré padà pẹ̀lú gbólóhùn kan wípé subhanak mímọ́ fún ọlọ́wọ́n ọba lára ń tó yọ́lọ́wọ́n ọba nújú gbogbo ń ta gbọ́dọ̀ máa múlọ lélẹ́yìí tó yọ́lọ́ nújú subhanahu wa ta'ala òní kí tẹ̀sí bí wọ́n wà nù téèyàn ọmọ fi yẹn kí rí wa jẹ́ àfisọ̀hìn dàmà muslim na hadith abi dhar gifari rọ́dìrátà nàrọ́dọ́ abúdàrà bá sàsàm jọkọ̀ wípé ya Rasulullah ayul kalami afdol tí nǹkan kan bá fẹ́ máa tẹnu mi jáde sọ́dọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ wo ló dáa jùlọ tọrọ láìkì a ànábì wa ni mọ́sítọ̀fà ọlọ́ọ̀lì malaikatihi nínú wáyà mi àwòlì ìbáàdì ìntọ́lọ́ ń sàlẹ̀ sá fún àwọn màláìka rẹ̀ òun náà ni kọ́ ọ máa sọ pé subhanallahi wa bihamdi subhanallah wa bihamdi bákan náà tabakwara sínú hadith Abi في الصحيح إذا من بخار من تعالى وفي غيره أنسي ولني كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم رواية مين سوى سبحان الله العظيم سبحان الله وبحمده وجوجي جنان على لباسه بوم bi ni gbólóhùn meji kan bẹ méjèèjì k'e aláìkì ẹ̀ pọ̀ o si waa wà fúyà lórí o ó dùn sọ gẹ subhanallah alhamdi subhanallah ko mu ko fara nìyàn jẹ̀máà tẹ́ ẹ bá gbọ́n tí ń bẹ̀rẹ̀ nu ẹlòmíì nu égede wa mọ̀ wá wò pé ah, yóò ẹ fi àdúró ah ara o ah, ah, wa mo gidi ni. ládùúgbò eléyìí nìkan lórí à sẹ́ẹ̀lì máa bá wò bígbà tí yẹn ti ra wà kúrẹ́ ní ọwọ́ gbẹ́bí gíròtì lẹ́nìkan lọ́kọ́ máa bá wò kò sì fi kẹ́pẹ́ méjì ní ti ń sí nígbà èyí tó ti wòrán lọ ló tún ti bọ́ sódù ìkejì mọ́ lọ nígbà ó tún ká àwọn bìkan ní ti ń pé ní ti mẹ́mẹ́kọ́ ní ti mẹ́mẹ́kọ́ àṣẹ ní ti ń bá wò ló sí méjì pọ̀ ní ti sì mẹ́mẹ́ náà ni. Ah, ah. ẹ̀wọ̀n náà sáà ń filẹ̀ alẹ́ nu salawatullahi wa salamu alayhi ìjẹ́ nàbí sọ pé a máa jataare ká tó máa kà wọ́n tó bá wá nǹkan tí wọ́n máa ta lẹ́nu lójú ọ̀pọ̀ burúkú wọ́n lè pé ọmọ ìjàlùbọ̀sá dúdú wọ́n àtún àṣọ pé ó nírun àwọn tó máa jẹ́ o tí gbá tọ́ bá ta rẹ̀ ló fi máa pègèdè yìí o kó lè ṣe kí ni o wọ́n lè pé tọ́ bá lè gbìyànjú ẹ̀ o lè lẹ́mọ̀ lè ṣe lépo gbóná náà sóò lè sọ omi gbóná omi gbóná ló di ẹnu ló fi a máa wí iná ni ọmọ rárá ẹgbọ́n tánà bí wí gbólóhùn méjì ó fúyẹ́ pọ̀ lórí ahọ́n ṣùgbọ́n ó tẹ̀sùn wọn pọ̀ lọ́rọ̀ sàrà subhanallah wa bihamdihi subhanallah al-azim subhanallah wa bihamdihi àwọn ọmọdé káwọn ń sọ fọlọ́n pa yìí pé qalu subhanak mímọ́ fún ọlọ́wọ́n báwo la ilma lana illa ma allamtana.

àwọn ah, máa ń wá lálẹ́ eh, wọ́n wà lóru wọ́n tún wá lọ́sàn wọ́n tún lọ hàn kán bẹ nínú àdìsí àbúrò náà bákan náà ni wọ́n mọ̀ kó gbòòsẹ́ lọ níjọ́ Monday wọ́n tún wá eh, wọ́n tún wá níjọ́ Thursday àkó tún kó lọ ní Thursday wọ́n tún kíni kan. tí wọ́n bá ti wá lọ́dọ̀ sọ̀tara yóò mọ̀ wá bí wọ́n padà wípé kayfa taraktum ibadi bó o lẹ ṣe fàwọn ẹrú mi lẹ àwọn àfáà ní bó o lẹ ṣe fàwọn ẹrú mi lẹ kèé ṣe ìbéèrè wípé alọ́sọ̀rọ̀sà ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí náà ni ọ̀tàn lẹ́dìí yìí o wípé àtẹ́jálù fìyà mọ́sùtù fìyà àwọn tẹ́ ẹ lọ bá ń tiwọn yìí o bóò lẹ́sẹ̀ fi hàn sí o tọ́lọ́run sì mọ̀ bí ẹ̀sẹ̀ fi hàn sí bóò lẹ́sẹ̀ fi hàn sí o wọ́n wà mọ́ pé ah abá wọn nu ilé ìwọ ọlọ́run ọba ti ń ka Kùránì ni o hmm. ǹjẹ́ àǹfẹ́ àǹkan lọ́dọ̀ mi ọlọ́run ọba ah wọ́n ń fẹ́ nǹkan o àdìjẹ́ àìní ń tọrọ o ọlọ́run ní sẹ́ rí nu wọ́n ní wòórí ọlọ́run tí ó bá rí ń kọ́ ah gbogbo nǹkan wọn pàtì sáré jẹ́ mẹ́ni ah, ah tọ́bẹ̀ gbọ́ gbogbo òfò ti ṣèyàn gbogbo nǹkan ló ti yàn àwọn oníjọ́ kò ní lẹ́yìn náà sí ẹ̀ǹkan bẹ̀ tẹ́ ń bẹ̀rù ní ah, tẹ́ ń bẹ̀rù wa iná rẹ̀ náà ni o ṣé wọ́n rí ni wọ́n rí ara tuntun màbẹ̀kù tí wọ́n bá rí nǹkan ah! gbogbo nǹkan wọn pàtìgbà káwọn ọmọ wọ̀ yìí ìsánì tó kù táwọn máa ṣe àwọn sàṣọ yìí pé bẹ́ẹ̀ ṣe wá ń wò wọn hàn tí mo sànú àwọn ẹrú mi tí mo yọnu sí mi o wọn rí a ṣùgbọ́n bá a kàn ṣe àdébẹ̀ fàfihìm man laysa minhum arọ́kùnrin kan bóyá nǹkan wà bọ́ọ̀dà rẹ̀ wà lápẹ̀rẹ̀ táwọn èèyàn gbọ́ wá sí lọ mọ́sálásí ah! mo dà tí mo dẹ̀ ń sọ wípé ká má fi òru rìn subhanallah lò wá dúró tá ń bẹ̀rù lọ sáàjókòó lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀rù lò náà ní ọgbẹ́ ń ta sí létí kò sá kò jókòó láàrin wọn gangan ọkàn rata kété síbi ẹ wà Allah wa ń sọ fún wípé lẹ́nà anúsà sálàm ulaika qawmun la yashqa jalisuhum ẹni tó tún wá bá wọn gan tó tún kù tí ẹ̀ gan wọ́n tún ti kórìírí bá wọn è e, ase àwọn lèèyàn kan tí yẹ pé téèyàn bá lọ rè jókòó tiẹ̀ oríire ni ó tún kó mbẹ àṣà àwọn kan bẹ téèyàn bá lọ jókòó tiẹ̀ tí ó tún kó rí ibú mbẹ. àdìsá wọn apá kéèsì wa sọlọsọlọm nínú hadithi tibnu maja gbawa bisnadin sahi o ń ṣe ọlọ́run ní atẹ́kùdíìsì tá à ń sọ̀rọ̀ ń parí ìtẹ̀kìyìrù ni kéèyàn máa fọ nǹkan máa la quddisat ummatun la ta'khudhu lidha'ifiha min qawiyyiha hadithun thabit ó ń ni ẹ gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tó bá jẹ́ wípé wọn è máa gba ẹ̀tọ́ ọ̀lẹ lọ́wọ́ alágbára fọ́lẹ̀ ọlọ́run ò ní wọn na'am la yutahhiruhu Allah kuni fo nama won siri toju ti na okan idan awon malaika won bo ma koko bi idin la ta'ala asnafu malaika a malaika ila wa ma so bakan na malaku malaku tan wi kini ipile bi an ti gan asare nbo sa ta ti da won ibilisu igan ni pile sara won ni sara won bíyìnlá ìlú wáhídì kọ̀hár a lè sọ mubasharu tàbí ká máa tì bọ̀ ká fi débi ọ̀rọ̀ ẹ̀fúríbalẹ̀ àfúríbalẹ̀ àfi ìbílísì inshallah rahman wà ní kánà fìlú bàkì ìyá àfi jọ́sọ̀ lọ́ba bẹ̀lọ́m kọjọ́ jáde kó jẹ́ kí a ṣe ọdún ìláyọ̀ àtàlàfíà kó gbogbo wa láṣìírí kọ́ra ń kọ́ sànù wa kó sí àánú rẹ̀ wà jamaa ẹ̀ ń bá ní twelve thousand lọ́gàn kan lọ ó ti lè pẹran ọdún o béèyàn ò bára sọ wọn ò ní ara sọ ọdún o kò sásọ ọdún nú ẹ̀sìn pé dandan dandan aṣọ ọdún o tàbí bàtọ̀ ọdún ẹran ni ẹjẹ́ apá o kí ni ká pa o ẹran ni ẹjẹ́ apá tí o gbọ́ wa bá wa gbọ́ yé báwọn ẹ wo ìmọ̀ràn bàṣọ àtàlà tá a bá gbọ́ yé báwọn ṣàánà ògùn ó dínkù láwùjọ ká máa kóra wa sínú lọ́nà òdì yóò ṣe kí ni o yóò dínkù ní àwùjọ àwùjọ kí sọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ kọ́ sẹ́hun kálukú wa kù lórí dáadáa inshallah rahman níbí àákì ìdí ní kọ́tà seven bí idnillahi six forty five bí idnillahi ta'ala níjọ́ jumu'a njọ jumu'a bóyá ìmọ̀ bóyá olùbàdàn ti ra màálù ní ìsìn àwọn ọmọ o torí ẹni tí wọn bá ti ka útúbà méjì papọ̀ ní ọjọ́ kan oṣù ta ni ó forí kó o ọba àlùlé ó segele o kásì wàá sọ fọba wípé a ọba sì gbà síláàmù kan ọmọ gbòó sàmà ó sì pé ọ o ju eléyìí lọ ìbàdàn apọ̀ kò sẹ́rì fún látọ̀dọ̀ ń ṣe ọlọ́run ọba o kèsì sì rẹ ni kéèyàn wá méjèèjì papọ̀ ṣùgbọ́n ní tó dáa pọ̀ bó ṣe pé ìtìláfù lọ́dọ̀ àwọn àfa nípa pé èwo la kọ́ dàmà téèyàn ọ̀bà fẹ́ wá méjèèjì kọ̀fẹ́ wá ìdì ẹ̀rọ ọ̀fẹ́ wá kanu méjèèjì ṣé ìdì ni kọ́ wá ni àbí kí ni o àbí jumu'a jumu'a ni kọ́ wá ni o àbí ìdì ala kulli hal ẹ̀sájì àpọ̀ ní ìbáadà bákan náà ní paríparí àtúnwànú dáadáa kan tí òyì tí ì lọ one to ten ní oṣù tá a wà nú ẹ̀ tó di kíni lónìí mẹ́ta bó dùhíjà la ilaha illallah fáìfù ẹ̀wọ̀n gàràfà níjọ thursday àásọdún ní ànábì ní kò sì sí olóore téèyàn lè ṣe láwọn àsìkò míì tó lè tọ́lọ̀wọ̀n bọ́ láìkì tó èyí tí yàn bá ṣe lásìkò yìí bí èyí tí làwọn akọ̀rọ̀ yìí lásìkò yìí kì í ṣe gbé tàsìkò míì béèyàn ṣe sọdọkọ lásìkò yìí kìsìgbé àsìkò míì gbogbo dára tíyàn bá ń ṣe lásìkò yìí kìsìgbé kí ni o àsìkò míì ẹn tó lè ṣe déédéé ẹn bá tìlà wà lásìkò yìí tó yàn náà lásìkò yìí ó lẹ́n tó bá kó ẹ̀mí rẹ̀ dúkìá rẹ̀ lọ́sọ́jú ọ̀nà ọlọ́ọ̀bá sọ̀rọ̀ tààlà tí wọ́n gbọ́ pé à wọ́n ní okùn tó bá pẹ̀lẹ́ sí rẹ̀ níjàdí tòótọ́ tó wá tán bẹ̀ tí ó sì rí nǹkan kan mú bọ̀ òun ló lè ṣe déédéé ẹn tí bá ń ṣiṣẹ́ olóore lásìkò ìyìntà